الحمد لله أوجب حقوقا للنبي صلى الله عليه وسلم على أمته كما أوجب لنفسه تبارك وتعالى ويقول جل وعلا فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أيها المسلمون عباد الله حقوق النبي صلى الله عليه وسلم على أمته او عباد النبي صلى الله عليه وسلم tó fi dandan جاره lẹ́yìn tá a ti ṣàlàyé fún agbẹ́ni àwọn ìwà nẹ́bí sallallahu alayhi wa sallam. ìṣèpákan ìgbọ́ ìwà yẹn lásán ṣùgbọ́n kí ni ẹ̀tọ́ tiwa àbọ̀rẹ̀ yẹn wa tá a ṣe lágbègbè anẹ́bí sallallahu alayhi wa kí wọ́n máa jẹ́ tọ́tọ́ yẹn ká fi fà nẹ́bí. ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni àlìyé ìmọ̀ọ́nù sọ́ọ́dún kò ìnígbàgbọ́ òdodo pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tíyan wáyé pẹ̀lú tíyan gbà lódodo gbogbo ohun tí ànábì bu ayẹyẹ sallallahu alaihi wasallam ọba adéga sọ fún wa tọ́kọ̀ ọ̀gbìn ayà kẹjọ ọlọ́run ti fa ámínú billahi wa rasulihi àní onígbàgbọ́ bí Allah àti òjíṣẹ́ rẹ̀ wọ́n lóore lẹ́ni àǹdánà àti ìmọ́lẹ̀ tá a sọ kalẹ̀ wọ́n lọ́ọ́ bí máa dà àwọn olóòdà kọ́dí ẹ̀. àti bí ọlọ́run ọba nìyí afúnjẹ nírọ̀lẹ́ nípa àwọn bẹ́ẹ̀ ṣe. nínú ayá mi ọlọ́run tún ké sí onígbàgbọ́ òdodo fẹ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo. àmínú. Ah, ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullaha wa aminu bi rasulihi ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì nígbàgbọ́ sójú sí ọlọ́run ẹ nígbàgbọ́ sí òjú sí ọlọ́run tẹ́ ẹ bá ti wá gbàgbọ́ yóò fi kékeré kékeré ní ní rahmatẹ àfọyín ní lọ́kọ̀ méjì nínú bẹ́ẹ̀rẹ̀ wọ́n yẹ ṣe àlẹ́kùn lóòrọ̀ ìtẹ̀mùsùn náà bẹ́ẹ̀ yóò ti gbé ìmọ̀lẹ̀ kalẹ̀ fún yín tẹ́ẹ̀ máa fi rìn tẹ́ẹ̀ fi nísì ọ̀yẹ́ pé lẹ́kùn ọlọ́run ti borí ni wọ́n lọ ọ̀pọ̀ fúru rọ̀kí ọlọ́run ọba aláforí ni ti máa ti gbé yẹn. ẹ̀tọ́ ta aláṣẹ fáńdẹ́bì ta pè ní ìdígbàgbọ́ sí i ẹni tí ọba gbà nẹ́bì lódodo sọlọ́lọ́ àṣẹlám pẹ̀lú ogógó mú wa káfíìrì ni. ọba dẹ́gbà sọ fún wa ikú ọmọ ńlá mi yóò fi nù bí ńlá ìwọ̀rọ̀ sóòlì ẹni yóò tí o bá nígbàgbọ́ sí Allah àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ní káfíìnì ló sọ wọn fa inna a'tadna lil kafirina sa'ira àti báwọn aláìní gbàgbọ́ bẹ́yẹ àti parẹ́ sàyìnrù àti balẹ̀ ti kalẹ̀ fún ọ ẹ̀tọ́ tó aláfa mẹ́bí náà gbẹlẹ́ tó aláfa fọ́ onígbèjà máa yẹ kẹkẹ ní fọ́ọ̀sì nínú dáná mú wá ká gba gbogbo ẹ̀yẹ́ yẹn ẹ bá sọ pé ibi ọ̀rọ̀ irun òun lòun ti ń ṣe súnmẹ́tò gbogbo yóò fẹ́ mí ìfilọ̀ ọmọ ẹ̀rí. Ànábì sallallahu alaihi wa sallam òun gẹ́gẹ́ alára sọ pé wò bí tu á ní ọkọ ti là náà wọ́n pa mí láti pé kí n máa báwọn èèyàn jà hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi jẹ́rìí pé kọ̀ọ̀kẹ́ sọ́lẹ́tọ̀ sí ìjọba lónìí àyàfi ẹgbẹ́ wa hadith yìí sọ wípé wọ́n yóò mi lò bí wọ́n tún wá nígbàgbọ́ sí mi wọ́n bí mọ ẹgbẹ́ mi sọ bẹ́ẹ̀ àti ohun tí mo mú wa. ìnígbàgbọ́ sáà nẹ́bí sọlá lọ́sọ́lá òun ni kéèyàn nígbàgbọ́ bá nẹ́bí ní í ṣe. kéèyàn nígbàgbọ́ pẹ́rẹ́ sí ọlọ́run ọba ní í èyí sọlọ́run ọba rẹ sálòjọ́ ní àtẹ̀yẹ. ìgbàgbọ́ yìí yọ wà lẹ́nu a máa fa ohun sọ a kò ṣe é níṣẹ́ bákan náà. ìgbà àdàlà ẹ̀yẹ́ rúfin ọlọ́run ọba ẹ̀tọ́ kejì èyí dáàbí fàtẹ́bí sọlá àlùfẹ́lẹ́m òun náà ni ojú kò sọ àti ìdí sọlọ́lọ́hu àlùfẹ́lẹ́m wọ́n lè fàgàrò ní màṣíyàtẹ̀. ìjẹ́ tẹ́tẹ́ ká tẹ̀ láàbẹ̀bí sọlá àlùfẹ́lẹ́m àti sísọ́ra níbi ìyá pátá àbẹ̀bí sọlá àlùfẹ́lẹ́m nítorí pé ìtẹ̀lé yìí ọ wà nínú ohun tó mú wá tá a fọfọ agbọ́dọ̀ gbà lódodo ọlọ́run ọba àlejò ọlọ́dúnrún ayyuhal ladina amanu ati'u Allaha wa rasulahu èyí onígbàgbọ́ lòdò ẹ tẹ̀lé tọ́lọ́wù ẹ tẹ̀lé kò ṣiṣẹ́ rẹ̀ wala tawallaw wàá ẹ gbọ́dọ̀ kẹ̀yìn dábẹ́ wàá sùn dẹ́sùn àrùn tẹ́ẹ̀sì ń bẹ̀rọ̀ lọ ẹni tó dábì rí wípé dẹ́dẹ́ òun ni ká fún nítẹ̀lé a sì sọra fún yapa rẹ̀ ọba dẹ́dàdì ọmọ àtà gbogbo rọ́súlì ní ló ti bẹ́ẹ̀ bá fún yín pàkógó ẹgbà yẹn ti fi ìlànà tó wá fún yín ẹgbà ẹ má kọ wọ́n mọ̀ ní hàtú màá tó tó bá tẹ̀ kọ fún yín pa rẹ̀ fáńtàgó ẹ̀sìn wọn fẹ́ẹ́ bá lè di ẹ̀ ọlọ́run tún sọ àwọn èèyàn lára pé pàlẹ́ àzárí ilẹ̀ nínú ìkọ́ ni fún àdá ápùrẹ̀ àwọn tó ń ya bàbá àti àtẹ́bí kan lọ sọ́ra wọ̀ sallallahu alaihi wasallam à ń tún fún ìbáhùn fèsìlá kí wàhálà má padà wá rọ́ọ̀lù wọn òun sí ìbáhùn àdáàbùn àlèm àbí àti ìtàdé sí òru. Al-Imam Ahmad alaihi rahmatullah lórí tó lè padà sọ yẹn di ẹ̀kọ́ ọlọ́run. lábẹ́ wípé ẹ̀tọ́ yìí á fi fún àtẹ́gbẹ̀sọ láàṣọ láyé tẹ́lẹ̀ ká sì sọ̀rọ̀ fún ìyàpá rẹ̀. nígbà tó bá dẹ́gbà sọ nípa bóòlù àti pínpín tó ti ṣe gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ ọlọ́run ti wọ̀ ọmọ yóò fi ìlà àwọn ọ̀rọ̀ sùúrù ẹni yóò tọ́ bá tẹ̀lé tọ́lọ́run tọ́ tẹ̀lé tó jíṣẹ́ yóò tún kí lóko jẹ̀ náà ti dájẹ́rì ìbí khalidina fiha ọlọ́run máa múrú bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wà ní jẹ́nà èyí tó gbọ́dọ̀ máa máa tẹ̀ lábẹ́rẹ̀ ọ̀dà ìlìkàlì mọ́tòlá àwọn ìyẹn lè rí jẹ́ tó tóbi ọlọ́run wa ń dá padà báàbí nípa gbọ́dọ̀ sọ́ra fún ìyapa débi fúlàní sẹ́lẹ̀ ọlọ́run wa mọ̀ yá àti ńlá àwọ̀rọ̀ sùúlà ẹni yóò tọ́ bá wá yapa ọlọ́run ọlọ́run yòlùsílì kùnàrọ ìyá àkọ́kọ́ tó ń tọ̀ wọ́n jẹ yọ wọ́n náà ọlọ́run àbò wọ́n náà. káàlì dàmbíhà ìyá kejì oníbí agbègbè tó náà wọ́n lọ́rù àdáàbò òní ìyá títú yẹpẹrẹ ni yóò tún jẹ tuntun ó jẹ́ táwọn tí pé ní ìlú. tí wọ́n gbọ́ ọ̀rọ̀ sọlọ́run lẹ́nu nípa ogún tó fi wọn ò sì gbọ́ ọ̀rọ̀ ọ̀sán nẹ́bí lẹ́nu sọlá àbí ìhọ́rọ̀ jẹ́ lọ́wọ́ sọlá àti wọ́n tó títí ọlọ́wọ́ sọlá àtàlá sọ pé mọ̀dé àtọ́ àní fọkọ̀dé àtọ́ àlá alẹ́ ni yóò tọ́ba tẹ̀lé mi ó kàn ń tẹ̀lé lọ́wọ́ mi yọ ọmọdé àfọ́ọ̀dù ẹni yóò tọ́ba tẹ̀lé ya pé mi àtẹ́bí fọkọ̀dé àtọ̀lá ọlọ́wọ́ gẹ́gẹ́ lọ́ ya pa ọ ẹ̀rí àdébí sọlá àtàlá sọ pé ó lo ti yẹn kúló gbogbo ọjọ́ mi ní ẹ̀wọ̀n wa lè jẹ́ ní abẹ́ ńlọ́ba ló wọ̀ ọ́ lọ.

òsì wọn kí n sì jẹ́ súnjà jọ ní islam lọ. ẹ̀tọ́ kẹta nínú ẹ̀tọ́ tá a fún anábì sọlá àlọ́sọ́lá alá ìtẹ̀lé yẹ́nyẹ́ náà ni àti kámo ní àwòkọ́ sí òun gẹ́gẹ́ ní gbogbo àlàyé ìwà rẹ̀ tá a sọ níjẹ̀jọ́ dálé lórí kápá anábì láwòkọ́ sí ọlọ́lọ́hà àlọ́sọ́lá ẹnì kan bá dẹ́ta sọ wípé làmàdì kánà ó ti wà fún yín láàrú títí ọlọ́wọ́ àwòkọ́ ti tún da àdẹ̀sẹ́ni tí ó mú àwòkọ́ ti yàn ìmọ̀nkánì yọ nínú lọ àwọn ènìyàn ọmọ àfẹ́rọ̀ ẹni lọ́gbọ́n ọlọ́run gbọ́ ọdọ̀ tuntun ajọ́ tó da àlèkè àmọ̀ gbọ́ kíkẹ́sẹ̀ pẹpẹ ń tọ́ba tẹ̀lé ti àlá ìyá ń pẹpẹ ń tọ́ba ya pa ọlọ́run wọn dẹ́karọ̀ kí ni ṣẹlẹ̀ ní ìgbésí ayé wa tí ayé lójú ayé àtẹ́jú ńlá rẹ̀ ńlá tọrọ ìyàwó ni láàárọ̀ àwọ̀ rẹ̀ dáàbò lé pa àtẹ́jú ńlá ńlá tọrọ ọmọ ni tọrọ aládùúgbò ni tọrọ ọmọlẹ́bí ni tọrọ ni kí ni sí ẹwọ adúrú kẹta fún nínú kẹtù ayé wa nínú ọba adé láti kò lè ní tó tó tó gbóná lọ pẹ̀tẹ̀lẹ̀ ọ̀hún ni. èdè àtẹ́lẹ̀ sọlá ìsọlá ń sọ wípé wọ́n ayé pẹ̀lú fẹ́ràn ọlọ́run ìbí àtẹ́bí ní ká ẹ̀tẹ̀lé o ẹ bá ti wá tẹ̀lé o ládàá bẹ́gbà yóò bí tòkùnì lọ ọlọ́run adìgbẹ́ ọ̀yẹ́ fi lẹ́kùn dòdò bá kù adé ìforí ẹ̀sẹ̀ yìí jì ọlọ́run ọba aláforíjì ni ní ti máa ń sọ yẹ ẹni tó bá sọ pé ti súnà èyí ọlọ́run jẹ́ oyé wa ẹgbẹ́ tí ọba gba ti súnmẹ̀ tọkọ ti súnmẹ̀ ó ń tọ̀ ó ti kó sínú kẹ̀mí ìlàsùn mi kaba yìí nìṣòro ìkẹ́jú ẹ̀sẹ̀ nílá pẹ̀lú hadith anas yẹn bin malik ọ̀yọ́ lọ́wọ́ tẹ̀lé àná tọ́lẹ̀ wọn lọ́wọ́ ti ga ansun mẹ́sì ọ̀rẹ́ ìsàmì ẹni yóò tọ́ bá kọ́ ti lánà ẹni ó ń tọ̀ wọ ìtara ayé wa lùmùlẹ̀ wọn náà ìbádọ́lá nínú ẹ̀dọ́ tá a fi fa nẹ́bí tó fi dandan lé wa lórí àwọn tó máa ka bàtú káàdì fi ànẹ́bí sọ̀lá àlọ́ sọ́lá nífẹ̀ẹ́ bí ọ̀pọ̀ ju dára ilé lọ bí ọ̀pọ̀ ju ọmọ lọ bí ọ̀pọ̀ ju fẹ́ ti bàbá lọ àti gbogbo àwọn yẹn lápapọ̀ ọmọ abẹ́dá ka àwọn nǹkan bíi mẹ́jọ tẹ́ni àwọn èèyàn máa ń fà mọ́ tẹ́ni wá bí èsì lọ́ọ́ fà mọ́ fẹ́ nú ẹ̀ ju tọ́lọ́hùn ìlérí ìyá mẹ́mẹ́ ọ̀. ọba tó dáa nípa nẹ́bí sọ fáyọ̀ ọmọ ìgbésẹ̀ lè ń kan ábà òkú ohun àkọ́kọ́ nìyẹn. ìlú àtẹ́bí sọ sọ́wọ́ ayé báwọn bàbá yín. wà àbídẹ́ òkú wà báwọn ọmọ yín ìkejì nìyẹn. ẹnikẹ́ni máa ń fà mọ́ bàbá yín máa ń fà mọ́ mọ́. wà ìfọwọ́dù kù màbá ọmọ ya yín ìkẹta nìyẹn. wà àṣìwájú kù màbá àwọn yàwó yẹn lẹ́ẹ̀karùn-ún nìyẹn. wà àmúwádùn ní ṣùtàrà tòun hà àbówó ilé ìtọ́jà ti fẹ́ kójọ fẹ́ kójọ láwọn ní oríṣiríṣi kẹfà nìyẹn ọ̀tìjà ara tó ṣàṣẹ ọ̀nà kàtàdà àbí bísíǹsì kan tó ìfẹ́ ìpáyà kókùtà máta ẹni báwọn yẹn máa ń gba sí owó wọn gan ọgbà àwọn déré ọgbà iṣẹ́ ló kù sẹ́ ọmọ bá fẹ́ ní kọ́ rọrọ ni ẹlẹ́ẹ̀kẹjọ ọmọ àbí ilé tẹ yọnu sí ẹlẹ́bí gbádùn lé o sì lè fi ara kankan o àhábà ilé ìlú mi náà lọ ìwọ̀rọ̀ sóòlì òun lè gbá tiẹ̀ lẹ́sìn ìfẹ́ sí jù lọ ju tọ́lọ́hùn lọ wọ́n ní tọ́lọ́hùn lọ ní àpò láti á ti fi sẹ́ẹ̀sì bó láti fi fi lébi bó láti fi ìyàwó ọ̀rọ̀ sóòlì wọ́n ní súnà ní à ìyàwó fọ́ bẹ́ẹ̀ ṣe ń tó sọ́kùn lọ́yàwó mi ọ̀gbà ẹ̀rí. أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله ẹtún gba tiẹ̀ tún kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run lọ ọ̀tàrà tàbí ọba dẹ́dà ni ẹ máa rí hasa ya àti ọlọ́run ní amúre tọ́lọ́n ọba ó fi mú àṣẹ rẹ wá torí bẹ́ẹ̀ wọ́n lọ́run la yá àti ọmọ ìfàsí àtẹ́kọ̀ òsì ilẹ̀ ìjọba ti báyìí ọlọ́run ọ̀dẹ̀ ní kọ́ ọ̀dẹ̀ máa wá ẹni yẹn. inú hadith anas malik rọ̀dí ọlọ́run tẹ̀lé àìsàn wọ́n tó ṣiṣẹ́ ọlọ́run lásán lásán pé ànílà yóò gbinú àhájòkò ìgbàgbọ́ ẹni kọ̀ọ̀kan yóò lè sí ìsí o tí bá kẹ́ ń fẹ́ tó yẹ omi lásán ni o hàtà àkóónà àhàpà ilé ìlú tó jáde nígbà nẹ́bí ló máa nífẹ̀ẹ́ sí jù tí ó fi nífẹ̀ẹ́ sí jù mí wà nídìí ìjọ bí ẹ̀ lọ. ìyẹn ní pé tó ń bí ẹ bá sọ pé báyìí ni sísúnà sọ pé báyìí ni sísúnà lọ máa mú ẹlòmíràn àmọ́ ó fún bẹ́ẹ̀ sẹ́fù lọ́wọ́ àbájọ òfin tẹ̀lé ilé ẹ̀lẹ́ta ni a máa tẹ̀lé àti òbí wa àṣẹ ta nẹ́bí ju tòbí lọ sallallahu alaihi wasallam nítorí bá nẹ́bí ọ̀gá òbí ni ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀gá òbí ni lọ́sọ̀ àwọn kẹ́ máa ń gbé síra wọn wọ́n máa sọ fún òbí ni òfò wo ni òbí ni pàtàkì jẹ́ pé wo ni lọ sí sàfà lọ ṣùgbọ́n ànẹ́bí sallallahu alaihi wasallam kì í ṣẹgbẹ́ òbí kì í ṣe kí ẹnikẹ́ni lẹ́yìn ọba adẹ́dà tá nẹ́bí náà ẹ̀rí òtítọ́ ọlọ́run ni alẹ́ yóò lè sí nígbà ìrọ̀sọ̀lá àlọ́sọ̀lá tó fi jáde pé ló máa máa nífẹ̀ẹ́ sí ju òbí ẹ̀ lọ. ìyẹn ni pé tó sọ báyìí ni tuntun náà sọ pé báyìí ni a ti tòbí lẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ onífúwọ́ yóò sì ṣe súnà. wọ́n wá ọmọ á fẹ́ẹ́ ni bàbá mi fẹ́ lọ gbọ́wọ́ ò ní fẹ́ tóbi ayé pété mi ànẹ́bí ló máa nífẹ̀ẹ́ sí ju gbogbo àwọn èèyàn lọ nígbà gbàgbà aláfẹsẹ̀ àwọn èèyàn wá wà ń kọ́ bàbá jùlọ àwọn ẹni tí wọ́n bá bára wọn bóyá wọ́n jẹ́ olùdarí àwùjọ fi àbáyé kan wọ́n bá ti á ní lọ sí kọ́ sáwọn èèyàn ní padà lẹ́yìn mi báyìí sọ́dọ̀ wọn bá padà lẹ́yìn rẹ̀ sọ. ẹ̀rí ìfẹ́ yìí òun lọ́gbọ́dọ̀ lékè lẹ́mìí wa kò sí ohun tífẹ́ máa ń gbé ju tẹ̀lé lọ jàmbá o arákùnrin kan lọ bá nẹ́bí sọ́lá àlẹ́ sọ́lá wọ́n nílò òṣìṣẹ́ ọlọ́wọ́n wa yóò là àmọ́ wáyé gan-an yóò àmọ́ wáyé omi ẹ̀gbẹ́ ta bá ní ìfẹ́ àdéhùnsọ́lá àtọ́lá ń kó borí gbogbo ohun ládàá gbà lórí ẹ̀ nílé bá débi ṣe ti wá ti fẹ́ náà fẹ́ wá lẹ́yìn lẹ́yìn ọlọ́wọ́n tó wá pọ̀ ìjọba ìjà àmọ́ arákùnrin wa lọ bí anẹ́bí lè rìsùnlá rìsùnlá wípé ilé òjíṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ àti wáyé òjíṣẹ́ ọlọ́run ní kí ọkùnrin yẹn wá ní à ṣé ìbá nǹkankan ló ti kalẹ̀ bá lókè àmọ́ ìkírun ká tọ́pọ̀ lọ títí ìgbàwẹ̀ tọ́pọ̀ lọ títí ní ìdẹ̀bí sádákà tí mo ti tọ́pọ̀ lọ títí àmọ́ o nǹkan tí mo ní ni pé wọ̀lá kí ni òkèkùn lọ àwọ̀rọ̀ síwúlà wọ́n bo nífẹ̀ẹ́ ọlọ́run kò sí ìfẹ́ kan tí máa ń lékè ìtọ́lọ́run lọ́dọ̀ mi kò sí ìgbà àwọn tó lékè ìtọ́lọ́run kò dẹ̀ sí ìgbà àwọn tó lékè ìtàdébì kílà nẹ́bí wa fi dáná ọ̀sán láàrin fọlá wọn ni bàálítà mahamman ahibabta ajá tí mi wọ̀ yẹn o ẹni tó nífẹ̀ẹ́ sí ju yẹn ọwọ́ wa pẹ̀lú ẹ̀ níjọ́ tó dà ìyá أقول قولي هذا أستغفر الله لي ولكم إنسان المسلمين في مشار الأرض وغالبها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم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 yọ̀ọ́nà sallallahu alaihi wasallam látàrí kéèyàn máa kọ́ tirẹ̀ ó sì lo ẹ̀kọ́ káàdẹ́nu sallallahu alaihi wasallam ẹbí kọ́ wa bákan náà kéèyàn tún ṣe nàṣíhà fún nàṣíhà yẹn ni wípé ká dá gbogbo súnmọ́ ìlànà rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èdè ìgbà fífà tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam òun ni ká máa ṣàpọ́nlé rẹ̀ á ṣàpọ́nlé rẹ̀ ọba adẹ́dàá tẹ́lẹ̀ nígbàgbọ́ bí Allah àdùnjíjọ́ lọ wọ́tọ̀ àṣírú wọ́tọ̀ wọ́kìrú kẹ́ ẹ ti máa rẹ̀ rẹ̀ tó tó gbọ́ngbọ́n. lábẹ́ sísàpọ́nlé yẹn ọba dẹ́dà sàlàyé kó yẹn ti máa wá. sísàbí fọ́tì yájà ọba náà kọ́ ẹgbẹ́ ẹ̀yin onígbàgbọ́ ló látẹ̀rù fún àwọn àtúwá àtàkùn nǹkan ọkọ̀ nàbí ẹ má jẹ́ kóhùn yín lébi òun ànẹ́bí sọlọ́lọ́ àlùsálà nígbà tó wà láyé arúgbó tẹ́lẹ̀ ànẹ́bí máa sọ̀rọ̀ fún máa òun ẹ̀ ti kú bá kọjá sọ́dọ̀ ọba dẹ́dà ìtumọ̀ rẹ̀ nígbà máa sọ lábẹ́ sísà kọ́lé yẹn ọba adébá tó fẹ́lẹ́ àti ìyá àlọ́ dùn àrọ̀ tó lè bẹ́yìn lẹ́ tó nǹkan dùn àyè bàbí fún bá ọ̀rọ̀ fífi àjẹ́bí ẹ má jẹ́ ọjà bí ẹ̀ ti máa ń fẹ́ra yín ẹlòmíì ní àbẹ̀lẹ̀ wá sí ni wọ́n sọ ọkọ̀ yẹn ọba àgbẹ̀ wá sí ù ní òde pé nìyẹn àwọn míì lẹ́yìn wá túbọ̀ ní àwọn sọ pé Muhammad ẹ má fẹ́ra yín bẹ́ẹ̀ torí ta bá wo náà lọ́kọ̀ á nìyẹn kọ̀ bẹ́ẹ̀ síbi tọ́lọ́run ọba ti lákọ̀ máa nẹ́bí lórí ọlá àlùfẹ́lá àfi bí tí ọba tó mú ìròyìn tọ́lágbára wá lẹ́yìn lókun bí gbogbo iná rasulullah ẹ wo bí eléyìí náà muhammadu rasulullah ìdálá òkú ti pè é nìyẹn rasulullah ọlọ́run pé ní ànàbí olùkùnmí láwọn oríṣiríṣi ayé ẹ̀rí ọlọ́run ó dúró yìí rẹ̀ pẹ̀lú tẹ́ tó gbé rẹ̀ ni torí bẹ́ẹ̀ sọ ẹ̀kọ́ tá a ti sẹ́ láti ẹ̀rí sọlá ìfọlá ayé dákọ rẹ̀ ní sẹ́pẹ́nà bá a ti máa ń dákọ ara wa yẹn. bákan náà àtọwà nígbà tá a ti kú sọlá àlùfẹ́lẹ́ sunna rẹ̀ lọ́gbọ́dọ̀ máa wà lókè o tí wọ́n bá ti dákọ̀ hadith anabi báyìí ká máa gbé síwájú bí ipa anabi wa pẹ̀lú wa sallallahu alaihi wasallam ká bá bàrà sunna yẹn kàmá yìí ti ń gbórúkọ rẹ̀ kàmá ti àkàlámù fún anabi sallallahu alaihi wa alihi wasallam lábẹ́ ìtàkọ́lé yẹn òun ni ká máa fi àwọn ìlọsùn bíi sunna yẹn káwá náà ti kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ èyí dábì fún anabi sallallahu ọlọ́wọ́ bá sùhánù rọ̀ sí alágbèbọ̀ fún bàbá àjáàb ayà fìtì tẹ́tì pé iná lọ́hà ọmọláyíkẹ́ta ó ti sọ lò àlànàrí dájú ọlọ́wọ́ àtàwọn ọmọláyíkà rẹ̀ wọ́n ń sàfà láti fà fẹ́mi tọ́lọ́wọ́ fún dẹ́tù báyìí jàmá àsàlátù tọ́lọ́wọ́ bá ń ṣe fà nẹ́bí òun ni pé ìròyìn ẹ̀ dáadáa ń fi yìí fún láàrin àwọn ẹni rẹ láàyè tọ́gbà àsàlátù táwọn ọmọláyíkà òun ni pé wọ́n ń tọrọ àforíjì fà nẹ́bí èyí tá nẹ́bí ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ yẹn. bákan náà níbi sọlá àtàlà ń jórí wa tó lálá tó fẹ́ fún àtàlà tó ìpè mọ̀ sọ́lá alẹ́ yìí àtàlà ẹ̀sán ẹni wọ́n bá ṣe àtàlà tó ẹ̀yọ̀ fẹ́ fún mi kì í sọlá tó lè fa àti àbí sọlá tó sáájú sí o àbí sọlá tó ti di iná àbí ẹ̀ jáwọ́lá tó kà mọ́ ọdún kì í ṣe yẹn o àdáhùn agbárí àwọn èèyàn ni. ṣùgbọ́n àsọlá tó lè bọ̀rọ̀ yìí níyà ọwọ́ alátẹnu òjijì ọlọ́run sọlá àlọ́sọlá ẹ̀sìn dẹ́ni

òjíṣẹ́ ọlọ́sùn lásán lámì ẹ má sọ léyìn di sàárè o ẹ sì má sọ sàárè mi níbi tẹ́ máa forí lọ́dọọdún tẹ́ máa lọ tọrọ nǹkan fẹ́ ọ̀sọ́lùlù àlàyé ẹ máa sàgbàlá fún mi o fàyín nà sọlá tẹkùn tẹkùn lóko ní àyètò kóńtò sọlá sàlá fi yín tẹ́ ẹ bá ti kódà kẹ́ ẹ wà ń sẹ́yìn adọ́dọ̀ ẹ̀rí òjíṣẹ́ ọlọ́sùn lásán lámì ahùn dára wọn lẹ́ni tí wọ́n dá táyé ìjókòó gan wà á ní rántí ọlọ́run ọba bẹ wọn òtún sísàgbà ládùn ní ànẹ́bí bẹ àti kí ìjókòó yẹn jàkámọ̀ fún wọn. wọ́n sàkámọ̀ lórí ẹ̀rí ìrẹ̀wẹ̀sì lọ́rọ̀ wọn máa já sí. tọ́ba wọ ọlọ́run lè jẹ wọ́n yà pẹ̀lú ìjókòó tọ́jú pé tọ́ba dẹ̀ wọ ọlọ́run lè forí ni wọn. tọ́dọ̀ jíjẹ ọlọ́run fún láàrín sọlọ́ ní kọ́lọ́kọ́ bá yẹ pẹ̀lú arákùnrin kan wọ́n dá pé ní ànẹ́bí lọ́dọ̀ rẹ̀ sọlá lọ́sọlá kò lè sàtàlámù. ẹ̀rín tọ́ba tẹ̀ wá sí pàdé ìdẹ́yọ̀ kẹta bẹ́ẹ̀ wí ìdìkan láàrín fàṣà láti ó ti tó òjíṣẹ́ ọlọ́run sọlá àgbàlá ní ẹni yóò tọ́ bá ti àgbàlá dọ̀ ẹ̀yọ̀ kan fún mi ọlọ́run máa ṣe mẹ́wàá padà fún ìtẹ́ńtẹ́ ọ bákan náà àtìsí rẹ mẹ́wàá ọlọ́run ọ̀pá rẹ fún ètò sì ìtẹ́ńtẹ́ ọ ọlọ́run fún tàgé ga ní kò mẹ́wàá fún alimami nẹ̀dá yìí wọ́n fi hàn ní ìpìlẹ̀ nínú sunan ìgbà tá a bá ń ṣàtáyà àtìgbà tá a bá ń ṣe òṣòfò làkàtà rẹ lẹ́ẹ̀kejì

أطيعوا الله وأطيعوا الرسول إما تلت الله وتلت كتاب وأولي الأمر منكم وتولى فنوي فإن تنازعتم في شيء تبا سيارية فانفعني فانفكا إلي سوف دا تهون سوف دا فرجوه إلى الله ẹja padà sọ́dọ̀ àlá ọlọ́run kì í sọba dáa máa ń rìn ìtumọ̀ rẹ̀ ní ẹja padà síbi ìdíra rẹ̀ wọ́n rọ̀ sóòlù ẹja padà sọ́dọ̀ òṣìṣẹ́ àdẹ́bí wọn ti kó láyé wọn ti sisi wọn ọ̀tara wọn bẹ ní inú yìí bẹ ní ní Madina ẹ ti apadà sí bí sunna ní musulman àlùfẹ́lá ní nǹkan tó pinnu nàbí láàyè wọlé yẹn omi àfẹ tẹ ẹ bá ní gbàgbọ́ lòdòdó sọlọ́wọ́n àtọ́jọ́ mi gbà fìyà dáàlì kàkàyèrò ìyẹn ló lóore fún yín jùlọ wà á sànù òun ló ti dàbí lálàyé fún yín ọba dẹ́gbàgbọ́ pé fọlá ọ̀rọ̀ ti kàlá ti pinnu ọjọ́ ẹ̀sìn ṣe ní mo fa àtẹ̀dá rẹ̀ múra àwọn èèyàn lè nígbà kan o àti ayọ̀ hákì mú tàbí mọ̀ ṣàjàrọ̀ báyìí náà. tí wọ́n fi máa gba ìdájọ́ rẹ̀ àjẹ́bì níbi ìfàǹfà tí ń lọ láàrin wọn. tó mẹ́lẹ̀ ayé ti du bí àǹfọ̀nì àròjà mímọ̀ ọ̀dẹ́ yìí. wọn wá ní rí ẹ̀sẹ̀ níbi ohun tí làdá ní bàtà lẹ́jọ́ ọ̀yìn sálẹ̀ tàbí mímọ̀ wọ́n tún gbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú ẹ̀dọ́ láti fàdé ní fúnlá rẹ̀ sọ́lá àwọn ẹ̀dọ́ yẹn kọ́ ágàmúdí ẹ̀wà náà ni òun ni ká fi ànẹ́bì sípò rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá ìlà olóògbénu aláṣàkọsíyàn láì ní sàṣejù láì ní sàṣe ètò tàbí ti lè wí ọ̀rọ̀ méjì tá a fẹ́ sọ yìí ọ̀ láṣejù nínú kò sí láṣe ètò nínú tàbá ti fàdé ní Abdullah ọ̀la sì jùlọ nítorí pa ti gbà yí pa àlè pa nẹ́bì bá a ṣe máa ń fi ọlọ́run nìyẹn mo máa ń sọ fún wa pé mo gba àzíkìrì tó bá ti ní yáyá nínú ẹ̀dá kan ẹja sọ́ra wọ́n má dẹ̀ bọmọ yín lọ́wọ́ àwọn míì ní wọ́n làwọn ń sàzíkìrì ni àwọn ẹgbẹ́ ya rọ̀ṣúlálà ànẹ́bì ya rọ̀ṣúlálà bàbá fáàtìmọ́ ya rọ̀ṣúlálà ẹ̀bọ ni o láti máa yí gbólóhùn ya rọ̀ṣúlálà àtijọ́ ti wọ̀ ọ́ nìyẹn ọlọ́run nìkan lálẹ́ pè táwọn àti yáyáyá fún tí ìbá ṣe kó ń pè yẹn bí ọba ọmú nǹkan kí gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ pé ìyàwó mi bá ń gbé rẹ̀ sí mi yá gbá ọjà sí yí ibìtọ̀ áàmì bá ń gbóúnjẹ mi tọmọ kó pe ìyàwó rẹ̀ nìyẹn èèfó ń béèrè nǹkan lórí pé kò lágbára lórí ẹ̀ tó nípa bẹ́ẹ̀ tíyẹn bí etí gbà pẹ́rú ọlọ́run òun là nẹ́bí sallallahu alaihi wasallam ìyẹn ti jáde fún inú àṣejù tọ́lẹ́ ìyẹn ti gbà yín pé èèyàn ní gbà nẹ́bí bá a ti máa ń fi ọlọ́run nìyẹn a máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà pé kò sí yàtọ̀ láàrin ẹni tí ń gbà nẹ́bí àtẹni tí ń pèsè gbó àtọ̀yà o torí mo ti máa ń dàrú máwọn yẹn lójú nìyẹn ó sì yàtọ̀ ẹbọ náà ní kálukú ń tọ́lá nẹ́bí ọ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ilé ẹ̀kọ́ tó kò láyé sọ̀lá àlùfẹ́lá ẹnití ṣe jésù jésù àtẹ̀túnṣe ya Rasulullah àtẹ̀túnṣe pẹ́sẹ̀ tó tẹ̀gbó àdínkẹ́ ọ̀yá ọ̀kẹ́ bọ́dẹ̀lì kíní kíní kejì kẹta wọn kò sí ọlọ́run nìkan la gbọ́dọ̀ dojú àjọ àwọn akọ láti máa ya rahman ya rọ̀dá tọrọ ya ọlọ́run nìkan la gbọ́dọ̀ dojú àjọ la gbọ́dọ̀ dojú àjọ àwọn akọ tọ́ba ti pè ní abdullahi báyìí ti jáde fún náà tọ́ba ti rọ̀ sólù ńlá omi jáde fún náà ṣe ètò nìyẹn ajáde kan gbọ́rọ̀ sílẹ̀ ẹ pé kó tó di pé yóò rìnlẹ̀ ká gbà pé rọ̀sólù ńlá rọ̀sólù ńlá yìí ní àgbà lódodo níbi ohun tó sọ á tẹ̀lé níbi ohun tó bá pàṣẹ á jìnà sí ohun tó bá pọ̀ ń pa rẹ̀ látẹ̀lé àdé sílọ̀n àti pẹ̀lú ohun tó bá ti ní òfin eléyìí òun ló dáàbò àníbi sọlá àṣẹlá òun lọ́lọ́lá jù náà àìfìrin lẹ̀lẹ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run aṣáájú àwọn ẹni àkọ́kọ́ àtẹnudọ́gbẹ́ yìí ni òun ló ní alimọ̀kọ́mi mahmud òun ló ní alihawsil mawrud àbàtàtà kò sí ní ọ̀gbìn alkiyama àmọ́ tó ń síbẹ̀ ní agbọ́dọ̀ gbàgbé afárá ni oníkàfà nkẹ́kẹ́ fúnra rẹ̀ àbí fẹ́lòmíì kò lè múnira tó fún yẹn lè ṣe láǹfààní kankan illa ma sha Allah àbí tọ́lọ́run bá fẹ́ kó rí mú kúrò nínú ìnira ọlọ́run fẹ́ lọ́yọ̀ ta pé kó mú kúrò nìyẹn gẹ́gẹ́ bọ́lá wọn bá àlejò ọlọ́run pé káàkiri sọ fún wa pé kó lẹ akúlù lẹ́kùn máa ń di ṣẹ́ṣẹ́ inú lọ. ẹ̀dí àmì sọ wípé mi sọ fún yín pé pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run bẹ lọ́dọ̀ mi pé ẹ máa bọ̀. mo sínú làyẹn bí wa ilé ìbá nǹkan yóò máa ń ṣe yẹn pé wọn bàbá tó sì máa bọ̀ wá mọ́sálásí ọ̀rọ̀ rọ̀ mo sínú làyẹn wa ọba adẹ́dàá lè gbé sí sí ṣe dé oye pé nígbà tó wá múra sínú kẹ̀kẹ́ kẹ̀kẹ́ nígbà kan lọ lérí jẹ lọ lérí mọ́ dáadáa ọmọ síbù ń gbàdú ó lè jẹ́ pìlà ṣé èrí jẹ rí mu òun lè yóò fi wáyé fọlọ́wọ́n bá nígbè yẹn ìlówó lọ́wọ́ ní oṣù fọlọ́wọ́n bá nígbè yẹn àìwá nígbè náà lè yóò sọ bá lójú ẹgbẹ́ máa sọ fún mi àdéhùn máa ń wá o torí pé dáwọ́ rẹ̀ máa ń olóòtú ṣẹlẹ̀ sáà nẹbi sọlá àlọsọlá adáwò rẹ lágbára dé gbọ́ ọmọ rẹ méjèèjì olóko la ẹyọ fẹ náà lọkẹ yìí rẹ wọn lè máa bí ma lẹ́yìn oṣù mẹ́fà yẹn náà fi gbogbo àwọn ọmọkùnrin lọ kájẹ ní yẹn ní hekima ń tiẹ torí bá ọmọkùnrin bá wà ìṣesí ọba adẹ́dà tó ń ṣe tẹ́lẹ̀ ní pé ọmọkùnrin máa ń di ànẹ́bì lẹ́yìn ànẹ́bì ọlọ́run nígbà ọlọ́run tẹ̀ ti sọ fún àtẹ́bì sọlá àrùsọlá bí ọba yọ yé túmọ̀ tọ́wọ́ àmẹ́bì yẹn òun ni káàtàmù nàbì yìí mọ̀kánì muhammadun àbá ahadin min rijalikum walakin rasulullah wa khatama nabiyyi anabi ezi ba bẹni kan nu àwọn èèyàn yìí nu ọkùnrin nu yìí ṣùgbọ́n ti ṣe ọlọ́run ni ó ti tún parí àwọn anabi ọlọ́run tí kan bá kún ní ọmọkùnrin rẹ bí ṣe ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní ọba ṣẹlẹ̀ ń pa tiẹ̀ náà ọlọ́run sọ pé kò ní sá nẹ́bí ní ìmọ̀ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni fa nẹ́bí ibrahim ni nígbà tó ń kó báyìí ti ṣe àṣọ dá nẹ́bí ìsùnmọ̀ yìí ló yẹ dá nẹ́bí ẹwà nẹ́bí zakariya ìgbàgbọ́ òun náà kó yáhíà náà ṣe kí ni òun náà dá nẹ́bí ọlọ́run bó ṣe ń tẹ̀lẹ̀ títí títí nìyẹn. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ní kábíyèrè sùn láti láńgọ fálì ọgbọ̀ ìgbé mi sọ fún pípẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run bẹ lọ́dọ̀ mi wọlé àìlàmìlò báyìí mi ìdẹ́kọ́ tó mọ̀ pọ̀pọ̀pọ̀ wọlé àkúrò lásùn ìdí inú àyà mi ọlọ́run nílò ànẹ́bí sọ pé la amúlẹ́kùn naf'an wala darra mi ní ká pàǹpà ní ká fúra ara mi ànẹ́bí ọlọ́run ní kọ́kọ́ bẹ́ẹ̀ fún wa wala darra kódà mi ní ká bá àti gbé nira àti ẹ̀kọ́ fúra mi illa ma sha Allah àti ọlọ́run bá fẹ́ fi mú gbò ọlọ́run ní ká ànẹ́bí sọ wáyé kọ́ ọlọ́run tó tún àìlámà lọ́gáyìnbá láti tẹ̀ká ìbá ti kọ́ nú orin ọmọ ọmọ sàníyà sùúrù sùtá kìí òní kàn ẹ̀yin náà wá nínú sùtá tó sàn nẹ́bí sùn láàrin sọ́la inú gẹ́gbà tó kọ́kọ́ wọ́n sì kún kẹ́yìn lára ẹ̀rí wájú òṣìṣẹ́ ọlọ tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n sì ń sùtá lórí tó dákú tó tó ní kọ́ padà jù sùtá kìí òní kọ́ ọ̀sán mi lọ́wọ́ ẹni mọ́ mọ́ jẹ́ ẹni tó mọ́ tó pamọ́ ni ìní àná ìlà nàbírun wọ́n bá sí irun bó ti jẹ́ olùsùnú táwọn ti tẹ̀lé tọ́lọ́ pé wọ́n rí kẹ̀ ìyẹn fáwọn ẹni tí wọ́n ní gbàgbọ́ lòlòlò. àwọn ẹ̀tọ́ dáàbì fà mẹ́bí pọ̀ á nífẹ̀ẹ́ rẹ̀ á nífẹ̀ẹ́ àwọn sàhábà rẹ̀ á máa fọ́n dáwà rẹ̀ ká نسأل الله تبارك وتعالى أن يجعلنا من المؤدين لحقوق رسول الله صلى الله عليه وآله وسلم كما ينبغي ويرضى ربنا قوموا إلى صلاتكم رحمكم الله تعالى الله أكبر الله أكبر